Good day to you, dear listeners. Welcome to another episode with Yeye Yoruba. Today, we'll be talking about the days of the week. Stay tuned. The days of the week. Now, okay, let's get started. The days of the week are Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, and Sunday. And in Yoruba, I want you to listen to this very carefully, please, and try to pronounce it as soon as I pronounce each word so that you can get the right pronunciation and how it is being the right intonation and um, pronunciation. Okay, so now let's get started. Monday, Ojo Aje. Monday, Ojo Aje. Tuesday, Ojo ìṣẹ́gun Tuesday ọjọ́ ìṣẹ́gun Wednesday ọjọ́rú Wednesday ọjọ́rú Wednesday ọjọ́rú Thursday ọjọ́bọ̀ Thursday ọjọ́bọ̀ or ọjọ́ alamisi Thursday, Ọjọ́bọ̀ or ọjọ́ alamisi It is commonly called ọjọ́ alamisi. It is what most people call it, ọjọ́ alamisi. Friday, ọjọ́ ẹtì, Friday, ọjọ́ ẹtì, Friday, ọjọ́ ẹtì. which is commonly known as Ọjọ́ Jímọ̀. It is mostly called Ọjọ́ Jímọ̀. We'll meet on Friday. Amaria lọ́jọ́ Jímọ̀. So that's what people call it. Ọjọ́ Jímọ̀. Saturday, Ọjọ́ Àbámẹ́ta, which is commonly called Ọjọ́ Saturday. Saturday, Ọjọ́ Àbámẹ́ta. Ọjọ́ Abba Àbámẹ́ta which is commonly known as ọjọ́ Sátidé. Sátidé. Ọjọ́ Sátidé. Sunday is known as ọjọ́ Àìkú. Àìkú. Ọjọ́ Àìkú. Sunday. Ọjọ́ Àìkú ọjọ́ àìkú, let me take it from the top. Monday, ọjọ́ ajé. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Wednesday, ọjọ́rú. Thursday, ọjọ́bọ̀. Friday, ọjọ́ ẹtì or ọjọ́ Jímọ̀. Thursday, ọjọ́bọ̀. or ọjọ́ alamisi Friday, ọjọ́ Ẹtì or ọjọ́ Jímọ̀, Saturday, ọjọ́ Àbámẹ́ta or ọjọ́ Sátidé, Sunday, ọjọ́ Àìkú. Moving forward, now I'll be talking about the meaning of day, weeks, month, and year in Yoruba. Day, ọjọ́, day, ọjọ́. So one day is ọjọ́ kan. One day, ọjọ́ kan. Seven days makes one week, right? So week is ọ̀sẹ̀. Week, ọ̀sẹ̀. So one week, ọ̀sẹ̀ kan. one week, ọ̀sẹ̀ kan. two weeks, ọ̀sẹ̀ méjì. two weeks, ọ̀sẹ̀ méjì. three weeks, ọ̀sẹ̀ mẹ́ta. three weeks, ọ̀sẹ̀ mẹ́ta. So if it is three days too, it's going to be ọjọ́ mẹ́ta. I hope you get that. Weeks ọ̀sẹ̀, day, ọjọ́. Now let's go to month. Month, oṣù. Month, oṣù. So a month is called oṣù kan. Two months, oṣù méjì. Three months, oṣù mẹ́ta. I think, are you getting the drift? So if it is three days, it's going to be ọjọ́ mẹ́ta. If it is three weeks, is going to be ọ̀sẹ̀ mẹ́ta. So mẹ́ta there is three. Okay. So a year ọdún kan. Year is ọdún. Ọdún kan a year. Ọdún kan. Two years. Ọdún méjì. Alright. So I hope you get that clearly. Alright. to wrap up this segment, I'll be ending it with a song. So it's going to be song themed days of the week. Please, I want you to learn this. If you know the song, it will make learning the days of the week much easier for you. So, you know, it will start from Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, and ends on Saturday. So now listen to the song. It's what is this kind of song that we are taught as child in the Yoruba community. Even in school, that's how we were being taught. So listen to this song eh, very well. Um, àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àìkú ajé Ojoru Ojobo Eti Aba Meta. so that's the song àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta so it's like don't forget we said monday is àìkú sunday is àìkú so ọjọ́ àìkú ajé ọjọ́ ajé ìṣẹ́gun ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú wednesday ọjọ́bọ̀ thursday ẹtì ọjọ́ friday àbámẹ́ta ọjọ́ Saturday. So let's take the song once again. Àìkú ajé ìṣẹ́gun ọjọ́rùú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. I hope you like the song. I'm glad you did. If you do. <laughs> and we have come to the very end of this segment. Thank you so much for listening to me up until this stage. I know it's not perfect. There are lots of glitches, lots of aim, harm, and the likes. I hope you do learn something. If you have any question, observation, queries, um, whatnot, or even inquiries, just send me an, an email to Yoruba Learning Center at gmail.com or you can contact me on my DM on Instagram at Yeye Yoruba. I repeat, at Yeye Yoruba. Thank you so much for listening. If you have any reviews towards this class, if you learn anything at all, just you know, shoot me a DM. If you are listening to me and you are enjoying this class, please let me know. Thank you. Bye. Ó